الحمد لله العظيم القدير العليم القدير أحمد ربي وأشكره على فضله الكثير وأشهد أن لا إله إلا الله العلي الكبير وأشهد أن نبينا وقائدنا محمدا عبده ورسوله البشير النذير اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاتقوا الله أيها المسلمون حق التقوى وتمسكوا من الإسلام بالعروة الوثقى أيها المسلمون إن الطاعات تتفاضل عند الله بتضمنها تحقيق العبودية والتوحيد لله عز وجل وعموم نفعها للخلق مثل أركان الإسلام وإن الذنوب والمعاصي تعظم عقوباتها ويتسع شرها وفسادها بحسب ضررها لصاحبها والخلق وإن الظلم من الذنوب العظام والكبار من الذنوب العظام والكبائر الجسام يحيط بصاحبه ويدمره ويفسد عليه أمره ويغير عليه أحواله ونزول به النعم وتزول به النعم وتزل به النقم وتنزل به النقم ويدركه شؤمه وعقوبته في الدنيا وفي الآخرة كما تدرك عقوبات الظلم الضرية ولأجل كثرة مظالم الظلم وعظيم خطره وتنوع مفاسده وكثر شره وكثير شره حرمه الله سبحانه وتعالى بين عباده كما حرمه على نفسه فقال الله سبحانه وتعالى في الحديث القدسي الذي رواه أبو ذر رضي الله تعالى عنه يقول الله سبحانه وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا فالله حرم الظلم على نفسه وهو يقدر عليه تكرما وتفضلا وتنزيها لنفسه عن نقيصة الظلم فإن الظلم لا يكون إلا من نفس ضعيفة لا تقوى على الامتناع من الظلم ولا يكون الظلم إلا من حاجة إليه ولا يكون إلا من جهل والله عز وجل منزه عن ذلك كله وهو القوي العزيز الغني عن خلقه ولا يحتاج إلى شيء وهو العليم بكل شيء وحرم الله سبحانه وتعالى الظلم بين عباده ليحفظوا بذلك دينهم ويحفظوا دنياهم وليصلحوا أمور أمورهم وليصلحوا دنياهم وآخرتهم وليتم بين العباد التعاون والتراحم بترك الظلم وأداء الحقوق لله سبحانه وتعالى ولخلق الله سبحانه وتعالى عباد الله الظلم يضر الفرد فردا ويهلكه ويوقعه في كل ما يكره ويرى بسبب الظلم ما يذوقه في كل ما يحب الظلم يقرب البيوت العامرة ويجعل الدمار دامرة الظلم يبيد الأمم ويهلك الحرث والنسل ولقد حذرنا الله سبحانه وتعالى من الظلم غاية التحذير وأخبرنا تبارك وتعالى بأن هلاك القرون الماضية بظلمهم لأنفسهم لتحذر أعمالهم فقال سبحانه وتعالى ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائق في الأرض من بعدهم لننظر كيف تعملون سورة يونس وقال الله سبحانه وتعالى وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا الكهف وقال تبارك وتعالى فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمل الأبصار ولكن تعنى القلوب التي في الصدور الحج وقال تبارك وتعالى وكلا أخذنا بذنبه ومنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون العنكبوت وقال تبارك وتعالى وكذلك نقض ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه شديد إن أخذه عليم شديد وقد أجرى الله سبحانه وتعالى هذه الأمة الإنسانية من الانفصال والهلاك العام ولكن تبتلى بعقوبات دون الهلاك العام بسبب ذنوب تقع من بعد من بعد المسلمين وتشيع حتى لا تنكر ولا يتزج ولا يتزجر عنها أصحابها كما قال الله سبحانه وتعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الأطفال أيها المسلمون أصل الظلم وجه الشيء في غير موضعه وهو في الشرع مخالفة شرع الله سبحانه وتعالى ومخالفة أمر الله بتركه بتركه لأمره سبحانه وتعالى ومخالفته لنهي الله بالكتاب والظلم ثلاثة أنواع النوع الأول ظلم لا يغفره الله إلا بالتوبة وهو الشرك بالله سبحانه وتعالى قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا سورة النساء وقال تعالى وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم سورة لقمان فمن مات على الشرك بالله قلده الله سبحانه في النار أبدا كما قال الله تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار سورة المائدة وكان ظلم الشرك غير مذكور لمن مات عليه لأجل مضادات رب العالمين في الغاية والحكمة من خلقه القول العبادة لعبادة الله سبحانه وتعالى ولأن الشرك تنقص بعظمة الخالق سبحانه وتعالى وصرف حقه إلى غيره بمخلوق خلقه الله عز وجل قال الله تبارك وتعالى وما قدر الله حق قدره والأرض جميعا قدرته يوم القيامة والسماوات مطويات بيمينه subhanahu wa ta'ala amma yushrikun ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba aláàánú ọba olùfúnni níròyìn pẹ̀lú gbogbo tó kálukú ṣe ọlọ́run ọba yìí ní ọba olùmọ̀ ọba alágbára lè kéré lórí gbogbo fún yín ọlọ́run ọba náà mo sì dúpẹ́ fún ọlọ́run ọba lórí àwọn ìlera orí rẹ̀ tó ṣe fún wa tó pọ̀ mo jẹ́ ìgbé kò tẹ̀lé ìgbà tí ìjọ tó tó sọ lórí ọjọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ọba ọba tó ga lórí gbogbo ẹ̀dá rẹ̀ ní ọba tó tóbi ní ọlọ́run ọba mọ̀jẹ́lú pé dáadáa àti wà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ti ọlọ́wọ́n bá ní òbíṣẹ́ rẹ̀ ní ṣe olùdùnnú ni sọ́lọ́wọ́n bá ìrètí ọlọ́run wípé kọ́ wá kó ìdùnnú wọn náà kan gbogbo ẹni tọ́gbọ́tọ́gbà bákan náà olùkìlọ̀ ní àdéhùn sọ́lọ́m ọlọ́run ní kọ́ wá kìlọ̀ gbogbo agbọ́mọ́gbà ọlọ́run bá wa tí ànábi náà tàwọn ará léèrè àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ ní tó fi lọ́jọ́ àlùfẹ́yàmà gbogbo àti àti ẹlòmíì ọlọ́run. ìdí apáyọ ọlọ́run ọba ìrètí ọlá nípa apá àti ìpáyà báàgì ìfi okùn tó yí mú nínú ìsìlámù tọ́lọ̀ fúnra ní wà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àtàjọ́ mùsùlùmí. dáadáa bí ìmọ̀ àtẹ̀lé ọlọ́run ọba ìlú ìjọ ipò kan ní tó ṣe é pé níṣẹ́ ni ẹ̀san rẹ̀ ọmọ jura wọn lọ níbi yẹn bá ti ń tẹ̀lé ọlọ́run ọba tó bẹ́ẹ̀ náà ni dáadáa rẹ̀ ẹ̀san rẹ̀ ló ti máa pọ̀ níwájú ọlọ́run ọba tó dá gbogbo ọmọ ẹ̀dẹ́ ìtẹ̀lọ́ náà báyìí ẹ̀sán rẹ̀ ọmọ tóbi púpọ̀ nítorí bó ṣe kó sínú àwọn ìwọ̀ tó pọ̀ pàápàá jùlọ ìwọ̀ ìjọ olùjọsìn fún ọlọ́wọ́n ọba ìlẹ́sìn ọlá àti wọn ọlọ́wọ́n ọba ìlẹ́sìn ọlá lọ́kàn tuntun níbi ìjọsìn rẹ̀ àti pé àǹfààní kámọ́ ọlọ́wọ́n ọba lọ́kàn tuntun ọ̀kálé ọ̀káko lórí gbogbo àwọn tó ti kí wọ́n jẹ́ ẹ̀dá ọlọ́wọ́n ọba ìlẹ́sìn ọlá gẹ́gẹ́ bí orísun ìsìláàmù márààrún nínú ọ̀nà tá a gbà tẹ̀lé sọlọ́ọ̀ ní orí sí bẹ́ẹ̀ ọkọ̀ lórí gbogbo ẹ̀dá bákan náà gbogbo àtàjẹ́ mùsùlùmí ká lọ́mọ pé ẹ̀sẹ̀ ìmọ̀ ṣe ọlọ́wọ́n ọba ìlú jọlá ìyá rẹ̀ náà òun náà tún tóbi o yóò ti máa gbòòrò yóò máa gbààyè aburú ti ń bẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ti ń bẹ nínú rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ bí òun ti wọn ìnira rẹ̀ bá ti ń pọ̀ tó fún ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ni làbúrò yóò ti máa gbòòrò yóò ti máa gbààyè fún wọn àti fún gbogbo ẹni tí bá ń ṣe àbòsí náà láti lọ mọ̀ pé dáadájú àbòsí ti ṣe inú ẹ̀ṣẹ̀ tó tóbi ni o bákan náà nínú àwọn gbàǹkọ́gbìn ẹ̀ṣẹ̀ tó burú jáì sọ́lọ́mọba ìlú ìjọba ti lé wọlé wa lórí ni bẹ́ẹ̀ ni àbòsí títẹ̀ yìí ó sì jẹ́ nǹkan tó ti pé máa ń rọ bàtà ẹni tó bá sàbòsí yóò sì tún parun bákan náà àbòsí títẹ̀ a máa bá ọ̀rọ̀ àlámàrí gbogbo ẹni tó bá já lábòsí máa ń bá ọ̀rọ̀ jẹ́ bákan náà ó máa gbogbo àrọ̀ yóò yí fún ma ẹni tó di àbòsí lọ́wọ́ látara kó lára látara ìyá ìbínú yóò ni gbogbo aburú àbòsí yọ ọmọ sẹlẹ̀ pé alábòsí láyé bákan náà tọ́ba tó di àlùkìyàmọ̀ alábòsí yóò tún bá ẹrù gbogbo àbòsí rẹ̀ yọ ọba ní kíkún lọ́dọ̀ ọlọ́run ọba ìrètí ọlá tí ò sí kankan tí ò dín kùn níwájú ọlọ́run ọba gẹ́gẹ́ bó ti jẹ́ ipe alábòsí bó ti jẹ́ pé àbòsí rẹ̀ tó dé nígbà míì o tún lè lé bàbá àwọn tó ti fún wọn jẹ́ àwọn ọmọdé ọmọ rẹ̀ tó ti gbé ìyá yìí àwọn ọmọ ọmọ rẹ̀ wọ́n ti kìnnìún tó máa jẹ ìyàwó yìí gbogbo àtàjẹ́ mùsùlùmí tọ́yẹ́ tí àbòdì òun náà laburú rẹ̀ tóbi báyìí òun náà lọ́jọ́ pé ìpadàbọ̀ sí rẹ̀ irú àwọn ẹ̀sán burúkú báyìí ní bẹ́ẹ̀lẹ̀ débi wípé ìyá ayé ìyá àlùkẹ́yàmà kódà yóò tún wá bíbi pé yóò tún fi aburú lẹ̀ náà wọ́n ti wọ́n jẹ́ àwọn ọmọdọ́mọ rẹ̀ tọ́yẹ́ sí àwọn ọmọ ọmọ rẹ̀ wọ́n tún máa bá ìyá àbòsí tí bàbá wọn tàbí bàbá bàbá wọn ṣe eré ìmọ̀ wà burúkú pọ̀ ọyẹ kéèyàn àtẹnìkọ̀ kan wá ká jáwọ́ kó níbi gbogbo tó jábò sí ká tó bá kó níbẹ̀ ká padà kó níbi àbòsí ká ronú pọ̀ àtàlọ́sọ́dọ̀ ọlọ́run ọba tó lè ní àtẹnìkọ̀ kan wá nítorí ìnira àti aburú tó pọ̀ níbi àbòsí àti títóbi ewu tó wà níbi àbòsí àti oríran àwọn ìbàjẹ́ tó pọ̀ ti ń bẹ nínú rẹ̀ àtàwọn aburú rẹ̀ tó pọ̀ tá a lè kà torí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ti àbòsí ṣe láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ́jọ ọlá ó ti ṣe àbòsí ní èèwọ̀ lórí ẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ bó ti wá nà kàdé ìtọ́fẹsẹ̀ múlẹ̀ ìtọ́wálátọ́jà fáwọn àbòdá rẹ̀ ní ìgbèfà rí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọba yìí pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọba yìí ní hadithul qudsi wọ́n ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ yìí pé ẹ̀yin ẹrú mi dáadájú ti àbòsí tẹ́lẹ̀ wọ̀ lórí ẹ̀yin ara mo sì gbé àbòsí kalẹ̀ kọ́mọdé wọ̀ láàrin yín ara yín títóbi fún ọlọ́run ọba ilé jọlá ọba tí ọlá rẹ̀ ga jùlọ bí ojú olórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba ara rẹ̀ ti àbòsí yìí ó ti léèwọ̀ lórí ẹ̀yin ara rẹ̀ tó ti bọ́lọ̀ ti lágbára láti sàbòsí lé wa ṣùgbọ́n o kó ti lágbára tó yìí láti ṣàbòsí lé wa lórí bẹ́ẹ̀ náà lọ́nà ọba ìlẹ́jọ́ láti lu agbára rẹ̀ láti jìnnà sí ìpín jẹ́ àbòsí lé ní àtẹnìkọ̀ kan wa lórí ọlọ́ọ̀nsẹ̀lẹ̀ yìí ọ̀n jẹ́ àpọ́nlé ọlọ́ọ̀nsẹ̀lẹ̀ yìí ń jẹ́ àjùlọ ọlá ọlọ́ọ̀nsẹ̀lẹ̀ yìí ọ̀n jẹ́ àpọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá fún òní ní gbogbo ti jẹ mọ́ àbòkù sí ibẹ̀ níbi àbòsí ti ọlọ́ọ̀nsẹ̀ ọlá rẹ̀ ga jùlọ òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kọ́ lágbára láti ṣàbòsí fún wa ọlọ́ọ̀npa àbòsí kì ó ti ṣe léwọ̀ lórí ẹ̀dá ara rẹ̀ ìwà aláwa tá a jọ mẹlẹ ènìyàn kí la fẹ́ máa ṣàbòsí fọlọ́wọ́ bá sí kí làwọn mẹlẹ ènìyàn wá ń wò níwẹ̀ ní tó ti pa fẹ́ máa ṣàbòsí fúnra ara wa sí nígbà tí ọlọ́wọ́n bá tó dá wa tọ́jú pé ọba náà ó ti dìnnà sí ní bí àbòsí ó ti bí àbòsí tó sílẹ̀ ó ti fèrè wọ̀ ní orí ẹ̀dá ara rẹ̀ òwò àtàjẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká lọ mọ̀ pé àbòsí kò ní máa wáyé o àyà àti níbi ẹ̀ látara ẹ̀mí lọ́dọ̀ ẹ̀mí tó bá lẹ ẹ̀mí tó lẹ tí ò ní gbàgbọ́ dáadáa ibẹ̀ ni àbòsí ti máa ń wá ẹ̀mí tí ò lágbára láti lè kọ ara rẹ̀ láti kọ̀ fúnra ara rẹ̀ kó níbi tí jábò sí ìlú ẹ̀rí níbẹ̀ òun náà ni àbòsí máa ń tara rẹ̀ jáde bákan náà àbòsí sì ni òní máa wáyé àyàfi látọ̀dọ̀ ẹ̀mí tó ṣe tó ní bùkátà sí àbòsí òun náà ni àbòsí ti máa wáyé bíbẹ̀ ẹ̀kọ́ àbòsí òtún ní máa wáyé o àyàfi kó tó jẹ́ pé lọ́dọ̀ òun náà ni àbòsí yìí máa ń wáyé ọlọ́njẹ́ ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ amákangákangá kó níbi gbogbo àwọn ìròyìn tá a rò sí yìí ọlọ́njẹ́ ọlá rẹ̀ ga jùlọ ọba tó jẹ́ ọba abiyini ọba alágbára lọ́nà ọba ìrètí ọlá ọlọ́run ọba yìí ọba bíi ní ọba tó fi rọrọ̀ lórí gbogbo ẹ̀dá ni tó fi rọrọ̀ kúrò lórí gbogbo ẹ̀dá tọ́já ọlọ́run kò káàtà nǹkan lọ́jọ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ táàbù wá wòye pé kọ́ba ti àbòsí fáwọn kan nítorí kó torí nǹkan kà lọ́wọ́ àwọn kan rárá o ọlọ́run ọba ìrèké ọlọ́run kò káàtà nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá àwọn kankan gbogbo onye la láì ní sọ́dọ̀ ọlọ́wọ́ ẹni tó ń wá bùkátà ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ọba gbọ́rọ̀ ní o ọba ẹlẹ́yìn mi ọlọ́wọ́ bá ìdókòwò ẹlọ́wọ́ bùkátà nìkan kan nínú gbogbo ẹ̀yà rẹ̀ pátá bó ti kọ́ ma gbogbo ata àdéhùn ní ọba ìdókòwò ọlá bó ti tẹ́lẹ̀ wọ̀ fúnra ara rẹ ó tún wá tẹ́lẹ̀ gbogbo àwa tá a jẹ́ gbogbo àti ajẹ́rù rẹ ọlọ́run ti àbò tí ó tẹ́lẹ̀ wọ̀ fún wa. nítorí kálíbà àtàrà jíjẹ́ ìwà àbòsí wa kálíbà àtàrà jíjìnà sí àbòsí àti àbòsí láti má ṣe kábìlẹ̀ tó pé a wa wa ẹ̀sìn wa bákan náà wa látara nítorí pé gbogbo ti pé yóò ní àtúnṣe bákan náà káyé wa kò lè pa tuntun ṣe bákan náà ìyáàmà wa kò lè gbàgbé obìnrin lọ́sàn balẹ̀ àti nítorí iṣẹ́ ọlọ́run ọba ilé ìjọba kó fi lè mú ìrànlọ́wọ́ àti ìmọ̀ sàánú kó lè mú sẹ́ láàrin àwọn ẹ̀dá òun náà ló fi ṣe àbòsí ṣe olùsẹ́lẹ̀ wọ̀ fún wa pẹ̀lú wípé kájúwé àbòsí jù sílẹ̀ láti fi ìwọ̀ fún gbogbo ẹni tó jẹ́ oníwọ̀ pàápàá jùlọ ìwọ̀ ọlọ́run kápẹ́ fún ọlọ́run bá ìwọ̀ gbogbo àwọn ẹ̀dá náà kápẹ́ pé oníkàlùkù kámọ́sàbò fẹ́ẹ̀ gbogbo àtàjọ́ lùsìn ọlọ́run àbòsí ṣíṣe ọmọ ń kó ìlera bẹ́ẹ̀ ni tó ń ṣe àbòsí àtàwọn èèyàn kọ̀ọ̀kan tó lè wà nínú ọ̀ha rẹ̀ ó sì máa ń kó ìpàmùbárò ẹni bẹ́ẹ̀ bákan náà yóò kó gbogbo ẹni tí àbòsí á kó gbogbo ẹni tí ń ṣe yóò kó sínú gbogbo nǹkan tó kàn kọ́ bákan náà alábòsí ó sì máa rí pẹ̀lú sábàbí àbòsí rẹ̀ ti ń ṣe èyí ọmọ ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ ni ọmọ rí níbi tó ti yẹ kó ní nǹkan tí ó dùn nínú ìbànújẹ́ ni ọmọ rí níbẹ̀ àbòsí gbígbé jama ọmọ ń da lérú ni o ọmọ ń dúlé ká ilé táwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ń lò pẹ̀lú dáadáa ń tẹ̀lé àbòsí máa ń jẹ́ sábàbí kí ló fi di ààyè kí ló fi pàtókò kí ló fi di ahoro ìjẹ́ burúkú tí àbòsí máa ń tẹ̀lé lẹ́yìn nígbà tí ilé ìbáraẹni ti ń pinnu wọ́n ti àbòsí fóun yọ ọ́ sàbó nínú ilé yẹn eléyìí náà tún kọ bẹ́ẹ̀ ó ti sáko nulẹ bẹ́ẹ̀ náà ní wáyé lọ́dọ̀ ọkọ síyàwó ìyàwó sáko lọdọ ìyàwó ọ̀n wáyé yawu ìyàwó sọ́kọ ọkọ ti yẹra fún ìyàwó ń wáyé látọ̀dọ̀ òbí sọ́mọ àwọn ọmọ wọn ti yẹra fún òbí wọn ọ̀n wáyé òbí sí ọmọ tóbi òbí náà ṣe kí ni ó kálukú ti yẹra fún ara wọn báyìí àbòsí a ahoro èyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò àti àwọn àdúgbò ó ti máa ń sọ ìdí ọ̀pọ̀ àrùn pátápátá ní kọ́lọ̀ dákùnkọ́lọ̀ ẹ̀yìn àtẹnukọ̀kan kò ní ibi ń yọ ìparun bẹ́ẹ̀ ni àbòsí ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá síwájú lọ nínú àwọn ìjọ ìjọ ìjọ tó ti wá síwájú àbòsí ti jẹ́ sábàbí tí fi dẹni ìparun bẹ́ẹ̀ ni àbòsí ó tún jẹ́ sábàbí tó jẹ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó fi di nǹkan tó ti kóorun ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá ọmọ tó ti fi di nǹkan tó ti kọ́ parẹ́ nítorí iṣẹ́ nìkan ni pé bàbá alágbájá sábòsí fún mi kí ni tí mo lè ṣe fún padà ó sì mú ọmọ tiẹ̀ náà ó ti padà nù ọmọ ọmọ ẹni tó sábòsí fún mélòó mélòó gbà tí àbòsí fún ni o kò ti jẹ́ sábàbí eléyìí táwọn wò lọ́pọ̀lọpọ̀ yìí pé láwọn àlè míì táwọn tí wọ́n sábòsí fún mi táwọn wọn ó sì kó gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ wọn ó sì máa da ọ̀bẹ ní wọn lọ́rùn wọn ó sì máa pa wọn nítorí àbòsí tí wọ́n gbọ́ pé àwọn bàbá wọn wọn ti fún àwọn bàbá àtàwọn náà subhanallah ajẹ́ bí àbòsí kọjá o ẹ̀jẹ̀ á dáwọ́ níbi àbòsí ẹ̀jẹ̀ á dínà sí àbòsí ṣe ọlọ́run bá dé ọlá rẹ̀ gbàdúrà ọmọ tí wọ́n wá ní sọ́ra kó o níbi ìdí jẹ́ àbòsí nípa àgbìn ìwáni ní sọ́ra ọlọ́run ọba ìlẹ́jọ́ aláṣẹ ọlá rẹ̀ gbàdúrà yìí ó ní fún wa pé dáadáa àwọn ìjọ tó ti wájúwájú àwọn ọgọ́rùn-ún ọdún tó ti wájúwájú tó ti lọ yẹn ọlọ́run bá pa wọ́n rún pẹ̀lú sísàbòsí tí wọ́n ti àbòsí fẹ́mi ara wọn bí ọlọ́run ti sọ ilé ìfún adínú ọ̀pọ̀lọpọ̀ ní ayé Al-Qur'ani Karim ọlọ́run fi ń wá àwa nítorá ni ó fi ń wá wa nítorá ní ìtọ́ra tó lágbára kó níbi ṣíṣe àbòsí nítorí pé àbòsí yìí kò burú jáì púpọ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ fún ọlọ́pọ̀lọpọ̀ nínú àyàtò Al-Qur'ani Karim nípa bí àbòsí ó ti burú jáì bí ọmọ ènìyàn ti gbọdọ̀ jìnnà sí àti bó ti pa àwọn èèyàn nítorí rẹ̀ ọlọ́run ọba ìrẹsì ọlá ń sọ fún ànábì sallallahu alaihi wa ala alihi wa sallama nínú suratu Yunus sí wípé pàápàá ti pa àwọn ọgọ́rùn ọdún tó ti wá síwájú a ti pa wọ́n rùn àwọn tó ti fọ́ wá síwájú sí yín kí ni sábàbí tá a fi pa wọ́n rùn lámà ọ̀rọ̀lámọ̀ nígbà tí wọ́n bora wọn tí wọ́n ti àbòsí bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ wọn wọ́n mú àwọn àlàyé ọ̀rọ̀ wọ́n mú wá fún wọn wọ́n mú àwọn ẹ̀rí oríṣiríṣi wọ́n mú wá mú wá fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba ìlú ìjọlá ṣùgbọ́n tó ti wọ́n ti rí àwọn ẹ̀rí jẹ́ni tó yìí wọn ò tún nígbàgbọ́ ní táwọn òjíṣẹ́ mú wá fún wa báyìí lọ́lọ́run ọba ìlú ìjọlá ní òun ṣe máa ń san gbogbo ìjọ tó bá jẹ́ ọ̀daràn òun ṣe máa ń san wọ́n lẹ́san òun náà lélẹ́ yìí ọlọ́run ọba ìlú ìjọlá ní lẹ́yìn náà àwọn atúntò ẹ̀yìn náà kalẹ̀ lẹ́yìn wọn kẹ́ ẹ máa jẹ́ àrólé lórí ilẹ̀ lẹ́yìn àwọn tó ti pa àti parun síwájú nítorí káde wò báwo lẹ́yìn náà ti fẹ́ ṣiṣẹ́ ìdíṣẹ́ tó ń kálukú yẹn fẹ́ ṣe sọ́dọ̀ yóò nù áyà 13 to 14 lọ́wọ́ ọba ìlú ìṣọ́lá ti sọ ilé yìí bákan náà ọlọ́sí aláàrẹ gàdú lọ́dún sọ fún wa nínú àyà mi nínú Al-Qur'an Al-Karim ọlọ́wọ́ ọba tí aláàrẹ gàdú lọ ó tún ṣe àlàyé fún wa nínú Al-Qur'an Al-Karim ọlọ́wọ́ ọba tí aláàrẹ gàdú lọ sọ wípé àwọn àwọn oríṣiríṣi ìlú lélẹ́yìí o àmìlẹ̀mìnáhùn wọ̀tí kẹlifúrọ̀ àwọn oríṣiríṣi àwọn ìlú yíko ìlú lélẹ́yìí àwọn nìyẹn o torí pé wọ́n lọ́wọ́ ọba ìlẹ́gbẹ̀ẹ́ láti pa wọ́n rùn lámà nígbà tí wọ́n ṣe àbòsí wọ̀nyọ̀ àyìnà lè máa lékè ní mọ̀ọ́ríyà a sì ṣe àdéhùn fún ọ wípé tẹ́ ẹ bá pọ̀ tẹ́ ẹ bá jáwọ́ bí àbòsí tó bá dìgbà báyìí apàyàn ọkàn wọn balẹ̀ níyà ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá látara àbòsí tí wọ́n ṣe ikí níyà ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá wá ní báwọn lẹ́nu tí ò jẹ́ olóko àdàtí ọ̀já níbi àbòsí ọlọ́run dákun láì ní àtẹnìkan fún wa kó èmi ti ń jábòsí ìparun ní màmá ń gbẹ̀yìn àbòsí ọlọ́run ṣe ní àtẹnìkan kan rẹ̀ ní ìparun sọ́wọ́sì nìkan ààyè ẹ̀lẹ́ ẹ̀kọ́kàndínní ọgọ́ta ọlọ́sọ̀lẹ̀ fifty nine ọlọ́ntì ọ̀la rẹ̀ gàdúlọ̀ ó tún pé wàhálà ní èsì nínú sọ́wọ́sì hajj ààyè forty five to forty six ọlọ́ntì ọ̀la rẹ̀ gàdúlọ̀ ó ń sọ fún wa nínú nínú hajj yìí pé kọ̀ọ̀kan ní lórí ẹ̀mí ara wọn nígbà wọn sábòsí ọlọ́run ọba ìdíkọ́ láti kí ni o ọ̀pọ̀ àwọn ọ̀run àwọn orílẹ̀-èdè yìí àwọn àdúgbò ìdìkọ́ yìí akọ orí ẹ̀kọ́ ní àdá ọ̀rọ̀ ṣìlá wọ́n ti ìlú tó ti kọ́ panu tó di ahoro tí ò sí ìkankan nínú rẹ̀ bákan náà wọ́n bí ìmọ̀ àgbàdà bẹ́ẹ̀ náà ni mélòó mélòó ni àwọn odò míì sọ́jẹ́ pé omi kúnnú rẹ̀ tọ́nà ọba ìlẹ́gbẹ́ lásọ̀dọ̀ odò tó ṣe pé kò sí nǹkankan nínú rẹ̀ mọ́ sọ́gbẹ́ odò náà bẹ́ẹ̀ náà ni àwọn ilé ńláńláńláńlá tọ́jú ilé kìíní tọ́lọ́ ọba ilé kẹlá wọlé rẹ̀ tọ́pa lọ látara àbòsí irú àwọn ẹni báyìí ọlọ́run ọba ilé kẹlá ni sípò wa dọ́kọ̀ yẹn ni àwọn afalami ẹ̀dí òfin ọ̀ ọmọ àti àbó kálukú wa káàánú àdúgbò àwọn orílẹ̀ àwọn àyè oríṣiríṣi bẹ́ẹ̀ sẹ́yìn bá ń jáde bẹ́ẹ̀ olóògùn ha wọ́n ní àwọn tó ti fi àwọn àdánù tàbí kí wọ́n ní àwọn etí yasmarina bíi ha tí wọ́n fi máa gbọ́ ọ̀rọ̀ tó lálàáfíà tó wúlò tó yá ni yóò ṣe wọ́n láǹfààní láyé àti ní àlùkìyàmà fa innaha la ta'mal àlùkọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí kò lè fọ́ni lójú o àwọn ọ̀rọ̀ yìí fọ́ni lójú bẹ́ẹ̀ sì ni wọ́n lẹ́sìn káàmì lùkòlóògbò láti ṣe sòló ṣùgbọ́n a máa fọ́ àti ń bẹ nínú ìgbáyà ọlọ́dà tó má jèké ọkùnrin láti ẹnì kọ̀ọ̀kan akọ́kọ́ torí ẹni tó bá kọ́ lójú kọ́ la lè sọ kọ́kọ́ lójú gidi bí kò sí pẹ́ni tí ọkàn rẹ̀ bá kọ́ òun náà lọ tó ti pé olùkọ́ lójú tó sì kọ́ lọ́kàn ọlọ́run pàkọ́lẹ̀ ìlà àtẹnukọ̀ kan kó níbi gbogbo tí ń jẹ́ ìkọjú àti ìkọ̀ ọ̀kan ọlọ́run tí wọn lára ẹgbẹ́ jùlọ ó ti sọ báyìí pé kọ̀kúnlá ni afọ́dúnà lè dàbí oníkálukú nù wọn olágbámú pẹ̀lú ẹsẹ̀ wọn fàmínì hùmí ń tẹ́jú náà wọn tó ń sábòtì mọ̀nà ọ̀sánná àríyìn àfìlà ẹ̀sùn ti kọ́lọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá ọ̀ràn atẹ́gùn tó lágbára ọlọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá ọ̀ràn sí wọn wà mí hàn mọ́ akọ́dá tó lò fún ìhà nígbà ní wọn tó ṣe pé ìgbé rárá lọ́nà ọba ìlẹ́kẹ́ ọlápamọ́ wọn lórí kí ìgbé ikọ́ tẹ̀lé sí wọn ìgbà tí ìgbé tẹ̀lé sí wọn wọ́n gbọ́fà sáàyè wọn wà mí hàn mọ́ akọ́dá tó nàbí lè hàn nígbà ní wọn tó ṣe pé àdékìlẹ̀ ọmọ ọ̀pá wọnú lẹ̀ lọ́ni bákan náà wà mí hàn lani mo gbé òun lọ lórí nàánà orí nàánà ìyá nígbà lọ́dọ̀ ọlọ́run ọba tó fìfín di àwọn tó ti fún ọ sí àbòsí síwájú ọlọ́ni wọ́n máa ká náà wáhùn ìyá máa hàn ọlọ́run ọ̀tàbòsí fún wọn látara àyà tó ti jẹ́ wọn o wọ́n láti ń ká lọ àwọn kó fún ìyá òkúlé mọ́ àwọn wọ̀nyí fúnra ara wọn àwọn gangan fúnra ara wọn ni wọ́n ṣe àbòsí fúnra ara wọn. àjẹ́ pé pẹ̀lú sábàbí àbòsí tí wọ́n ṣe fúnra ara wọn ọlọ́run ọba ìlẹ́jọ́ láti orí ìrànà ìyá yìí kó fi jẹ oníkálukú wọn ní ìyàtọ̀ tọ́wọ́ sí nílé oníkálukú ọlọ́run kọ́lá ìdá àtẹnukọ̀ ọ̀fọ́ akóyè ní ìyá rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ tún sọ eléyàn wà nù Suratul Ankabut ayọ̀ ogójì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ oníwàkàtà rẹ̀ ká àkùrọ̀ fìṣà báyìí ní tí ìlú náà jẹ́ alábòsí ìnà akọ̀dáhó àlímù ṣẹlí ìgbàmú ọlọ́wọ́n bá fún yàn nípa ìyà ìgbàmú tó ṣe pé ọjọ́ ti ẹ̀ka ìró tó le gbogbo ni túrọ́tù hóòd àyà ẹlẹ́ẹ̀kejìléní ọgọ́rùn-ún ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá tuntun eléyìí ọlọ́run tí ọlá rẹ̀ gbà jùlọ bó ti ṣe àwọn tó wá síwájú nìyí gbogbo ìyàtọ̀ náà ti fi jẹ wọ́n yìí ọlọ́run ti pa wọ́n run pátápátá fẹ́ẹ́ fẹ́ àwọn ẹni ire wọn lásán òun lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tẹ́kù ṣùgbọ́n nu tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti ṣe àǹfààní fún àlìmúmọ̀ yìí òun náà ni pé ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti la àlìmúmọ̀ yìí kò níbi kọ́pa wọn rún pátápátá ìyẹn ni pé tẹ́bọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti ṣe ìjọ ànẹ́bí wa Nuhu ayé sọlẹ́tọ̀ sọlá bí ó tún ṣe ìjọ mí bẹ́ẹ̀ nínú Islam kò ṣe tọ́jọ́ ọlọ́wọ́n ò ní hu ìjọ ìdíje òde òde ìtakìta kò ní wọn báwa sọ pé tó ìjọ ànìjì ọmọ ìsìlámù yóò wá parun gẹ́gẹ́ bọ́lá ń ṣe pa àwọn tó wá síwájú rún rárá o nínú tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá tọ́lá rẹ̀ ó mọ̀ nínú rẹ̀ òun náà ní ìparun gbogbogbò ìparun àpapọ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti dá àlè ó mọ̀ nínú rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run adá àlè ó mọ̀ ìwò pẹ̀lú àwọn ìyà ìyà tí ò ní tó ìparun ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run fi dá àlè ó mọ̀ yìí yọọ máa fi ṣe àdánwò fún wọn àwọn ìyà wọ̀nyí kò ní jẹ́ ìyà gbogbo kò ní jẹ́ ìparun gbogbogbò ṣùgbọ́n yọọ máa wáyé pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí oníkálukú wọn tí wọ́n bá kó sí èyí tó ṣe yí pé apá kan àwọn mùsùlùmí gan ni kó sínú rẹ̀ bẹ́ẹ̀ sì rẹ́ pé wọ́n bá ti kó sínú rẹ̀ ìyá yìí wá lè tàn ká orí ẹni tó ṣe pé kò bá wọn dé nígbà tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣèbàjẹ́ yìí wọ́n ṣe ń saburú yìí oníkálukú gbẹnu ẹ̀ dákẹ́ nítorí oníkálukú òde ẹ̀ sọ nǹkan kankan wọn ọ̀kọ̀ fáwọn tí wọ́n ń hùwà ìbàjẹ́ àjẹni yóò ti wá bá ẹnu kọ̀ọ̀kan wọn bọ́lọ̀ ń kọ́lẹ̀ ní àtẹnu kọ̀ọ̀kan kó níbẹ̀ torí pé ọlọ́run tí ọlá rẹ̀ gbajúlọ sọ fún àdéhùn sọlọm nínú sọlọtò àǹfààlẹ̀ àyà twenty five ọlọ́run wọ́n tẹ́kọ̀ fìtínà tán ẹ fáyà fìtínà kan wàhálà kan làásìkò kan láti ti ìbá nà lálẹ́ iná bọ́lá mọ̀mí kò kọ́ọ̀sọ̀ sẹ́fẹ́ tí àrẹ dé kò ní ìyá rẹ̀ ò ní ipa púpọ̀ káàtì mọ́ gbàgbé sí anabi sallallahu alaihi wasallam ti wà láàrin àwọn sàhábà ọba sáré ìgbè níjọ kan bó ti wọlé sọ́jà lè rọ́bà ní pé wailun lil arab ìgbéni fún àwọn tó ti fún wọn jẹ́lẹ́ lárúbáwá o níbi ìyàkan tó ti yí pé kò ní súnmọ́ lónìí aburú àti ọmọ ti ti anáhìlẹ́kù wàmínà sọ̀lẹ̀ lóun síbò tí sọ́jà àlẹ́bí tí gbogbo wọ́n parun ni táwọn ẹni rẹ̀ ti bẹ̀ láàrin wa títí àwa àtàwa àtàwọn ẹni rẹ̀ tí gbogbo alájọ parun papọ̀ ni àlẹ́bí sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ní ìdá àtàkùrọ̀ lẹ́kọ̀ọ̀bà nígbà tí ìbàjẹ́ bá ti pọ̀ táwọn ẹni rẹ̀ tẹ́ ń pè lẹ́ni rẹ̀ láàrin yín tí wọ́n bá níbàjẹ́ ni wọ́n kọ̀ fáwọn ẹni inú yín níṣẹ́ ni ìyàwó tẹ̀sí rẹ̀ yóò mú oníkálukú ọlọ́dà fún mọ́tò ìrìn àti ìkọ̀ọ̀kan wa lẹ́yìn àbòsí ọ̀sẹ̀ wa lẹ́yìn tí ní ti ń jẹ́ àbòsí ìpìlẹ̀ ní jábòsí òun náà ni kéèyàn ọmọ gbé nǹkan báyìí tọ́tọ́tọ́ yẹ ẹni tá a mọ̀ pé òun náà ni nǹkan ìtọ́sí òun náà ni nǹkan yẹ kéèyàn ọmọ gbé nǹkan síbi tọ́tọ́ ká mọ̀ nǹkan síbi tọ́ yẹ ìpìlẹ̀ ìyàbòsí nìyẹn o ni lẹ́yìn gbogbo wa náà ẹ̀dá ẹ̀jẹ̀ ká síbi tí gẹ́gẹ́ bá a ti máa sọ pé democracy kìí sí ìlànà òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tó lọ́wọ́ ọba ilé ìjọba gbé wá ẹ̀tọ́ bá wá lè tẹ́lẹ̀ sí lọ́mọ kórè òun gbé agbára òun gbà á tó sì mọ̀ pé tọ́ ìṣẹ̀lẹ̀ sí òun ò ní yín jẹ tó tọ́ba tẹ̀lé mọ́ tọ ẹ wàá wòye sí gbogbo ẹ̀ ń tẹ́ bá fẹ́ dìbò bẹ́yẹn ìṣẹ̀lẹ̀ ẹ wàá wòye sí kéto ta lọ́tọ́ ta lọ́yẹ níbo lẹ́yẹ kẹ́ ẹ gbé nǹkan sí nígbà tí ẹ bá ti gbé nǹkan síbi tọ́ yẹ lásìkò yẹn ẹ yẹ pé ìpìlẹ̀ àbòsí ó ti tẹ̀lẹ̀ làbí ń sọ fún alọ́pọ̀lọpọ̀ yìí pé ìpìlẹ̀ democracy àbòsí àti jàǹbá ni ìpínlẹ̀ rẹ̀ àbòsí àti jàǹbá ni torí báwọn gbà yí pé majority carry the vote wọ́n gbà yí pé ibi tẹ́rò bá pọ̀ sí ibẹ̀ ló dáa ibẹ̀ ló wúlò ibẹ̀ ló yáyí tó sì jẹ́ pé ètò fojú hàn gédégédé òun náà ni pé ìyapa òdodo ń bẹ nínú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn tí wọ́n jẹ́ oníbàjẹ́ ni wọ́n pọ̀ lórílẹ̀ ayé ju àwọn tó ti fi wọ́n jẹ́ èèyàn rí lọ àwọn èèyàn sì fẹ́ fi síbi ìbàjẹ́ lọ́pọ̀lọpọ̀ ju ti fẹ́ fi síbi dáadáa lọ torí pọ́lọ́ sọ fún anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wípé ìtúfẹ́ akitaro máa ń fi ọ̀rọ̀ tí wọ́n bá lọ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lórílẹ̀ ayé yìí yóò fi lóka ìsẹ̀lélá wọ́n sọ ọ́ nù kó lójú ọ̀nà ọlọ́run ọba tí ọlá rẹ̀ lẹ́nu tó ọba lọ fẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ a jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ à ń rí àwọn òǹkà tó pọ̀ tọ́lọ̀ gbẹnu àtẹ́lù nínú Al-Qur'an Al-Karim gẹ́gẹ́ bá a ti rí rí òǹkà sátẹ́rẹ́ òǹkà kékeré tọ́lọ̀ ti bu àpọ́nlé àti àyẹ́sí tọ́lọ̀ ọba ìrèké ọlá tó bùkún. ìyẹn ò túmọ̀ pé nǹkan sọ ni wípé bóyá a lè rí ọ̀pọ̀lọpọ̀ tí ó da láti di kékeré tó ti gbé yọ bàjẹ́ ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òtún náà lọ́pọ̀lọpọ̀ ti gbẹ lórílẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàjẹ́ ni torí pé ọlọ́wọ́n ọba ìrèké ọlọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba sọ fún wa bal aktharuhum la yu'minun bí kò ṣe pọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní gbàgbọ́ bal aktharuhum fasiqun bí kò ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn kí ni wọ́n jẹ́ kòkí òun náà ni wọ́n jẹ́ ẹ máa bá ọ̀pọ̀lọpọ̀ akthar akthar tọ́lọ̀ wọn bá ìlẹ́kẹ́ ọláròyìn sọ pé bọ́lọ̀ ń ṣe ròyìn akthar yìí fẹ́ẹ́ bá burú lọ́lọ́run ṣe kí ni o ló fi ròyìn rẹ̀ ọlọ́wọ́n ọba ìdíje ọláwá ní òǹkà kéékèèké kéékèèké náà ó tún yìn nínú al-Qur'an al-Karim ọlọ́run kan ní sí àti ìkọ̀lé àti ìbọ́lá àti sí àti ìkẹ̀sí rọ̀já bìbìtìmìlá mélòó mélòó ni ìjọ sáfẹ́rẹ́ tó borí ìjọ tó pọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba ìdíje ọlá bẹ́ẹ̀ ni ẹ wo Fir'aun lẹ́yìn tó lọ́ọ̀yà rẹ̀ nígbà tí lóyè Musa àtàwọn ọmọlẹ́yìn ó ní inna haula dájájú àwọn wọ̀nyí la jirizimatun qalilun àyè jama'atun qalila ìjọ sáfẹ́rẹ́ làwọn eléyìí wọn ò tó kankan wọn ò tó wá parun ìṣẹ́jú mélòó láti pa gbogbo àwọn eléyìí run ó fojú kéré ànẹ́bí musa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ wá wo tọ́lọ́wọ́n ọba ìrẹsì ọlápadà sí fún ànẹ́bí musa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ níṣẹ́ lọ́lọ́wọ́n bá kó ìṣẹ́gun ìṣẹ́tẹ̀ ọlọ́run kó fún ànẹ́bí musa ọwọ́ àfi ọjà jẹ fìràwù àti gbogbo àwọn tó ti fún wọn pọ̀ fún wọn bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀. tí báwọn náà tiẹ̀ tún gbọ́ bá a bá tiẹ̀ rí a sì tún kà á nínú sílà pé òǹkà mélòó ni àwọn mùsùlùmí jẹ́ lọ́jọ́ ogun bàdà ọ̀ọ́dúnrún ó lé díẹ̀ three hundred ó lé díẹ̀ yìí. tòbá àwọn àti ètò ìjọ náà lọ́hùn ìlọ́kù mẹ́ta òǹkà àwọn mùsùlùmí òun làwọn torí àwọn wọ one thousand dáadáa àwọn kèké ìjọ náà lọ sáà lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láwa kọ ìborí fún àwọn olùgbàgbọ́ òdodo tó ń ka wọn kéré ni lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láwa kọ ìborí torí ilé yìí ẹ ká lọ mọ̀ pé ìpìlẹ̀ ìpìlẹ̀ ni pé ìpìlẹ̀ àbòsí ó ní kéèyàn máa pé nǹkan sáàyè sí ọ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn mọ̀ pé ilé ọ̀jẹ̀lú ni ilé ọ̀jẹ̀lú yẹn ó ti ní pàǹtì lọ́wọ́ ó ti ní náírà lọ́wọ́ ah! òun ní jẹ́ mọ́bọ́ ọ̀tá kò sì ní jẹ́ sàmọ́ ọ̀rí òun ní táwọn èèyàn kọ́ nìyẹn wípé bó kúkú dórí ipò tẹ́lẹ̀ níṣẹ́ ni kò ní mọ̀ mímọ́ jẹ́ kí n ọmọ nínú oyún gbogbo tí ń wo àwọn èèyàn nìyẹn ni àbòsí ni o kéèyàn máa gbé nǹkan sí ibi tó yàtọ̀ tó ibi tó yẹ kí nǹkan wà àbòsí so ẹ mọ̀ pé democracy bá a tuntun náà nítorí náà fi kọ́kọ́ jábọ̀ sí ní pín tẹ́ ẹ mọ̀ fófin ọwọ́ ọlọ́run lọ́wà ọlọ́run ló lòfin ṣùgbọ́n yìí náà gba òfin ẹlẹ́yìn ọ̀gba òfin tọ́lọ́run ẹgbẹ́ òfin kò lọ ọlọ́run kọ́lọ́run lè sòfin fún yín ẹ̀yin lẹ́yìn fẹ́ sí òfin fún rárá yín ìpìlẹ̀ àbòsí. nígbà tẹ́yìn náà ti wò pé democracy òun náà ni government of the people ìjọba àwọn ènìyàn from the people látọ̀dọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ fún ara rẹ̀ lọ sí wá sọ́ni dìbò àwọn èèyàn náà rẹ̀ ti fẹ́ lé lórí tí èso fi ọlọ́run ẹ̀ ti kàbò dìbò torí pé ọlọ́run ní alẹ́ alẹ́ olùkọ́lùkù wọ̀lẹ̀ amò òun ọlọ́run ọba lòun dẹ̀dá òun náà lòun sì ní àṣẹ lórí ẹ̀dá èyí sì lẹ ẹ̀fẹ́ gbà àṣẹ kú lọ́wọ́ ọlọ́run àtẹ̀tẹ̀yìn sì fẹ́ gbà yẹn láàrin ara yẹn ìfẹ́ sọ àṣẹ yẹn bí àtẹ̀tẹ̀ máa lò lórí ara yẹn àjẹpé àbòsí òun náà lélẹ́yìn kí ń jẹ́ àbòsí ìpìlẹ̀ rẹ̀ ní kíni o ìmọ̀ gbé nǹkan sáyè sí kọ̀tọ́ òní ti jẹ́ àbòsí nínú òfin ẹ̀sìn ọlọ́run ìjọ ń pè ní àbòsí òun náà ní yíyapa àti ọlọ́run yíyapa òfin ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá àti yíyapa àti ọlọ́run pẹ̀lú gbígbé àti ọlọ́run jù sílẹ̀ bákan náà àti yíyapa àti ọlọ́run pẹ̀lú ìmọ̀ọ́sí gbogbo tọ́lọ́run ọba ìlẹ́jọ́ ọlá oníkàmọ́sí àbòsí ìmẹ́ta ló pín gbogbo àtàjẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ òun náà làbòsí tó ṣe pé ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run ní sàforíjì ẹ̀fẹ́dà àyàfi pẹ̀lú koro olókùwàdà àbòsí òun náà làbòsí tó tóbi jù sọlọ́wọ́n ọba ilé fiọ́lá ń wá wa ní sọ̀rọ̀ àpò oníbẹ̀ gidigidi lánàá ìwà Muhammad sallallahu alaihi wasallam tó wá wa ní sọ̀rọ̀ àpò oníbẹ̀ tí làbòsí náà tó tóbi jù òun náà ni àbòsí ìmọ̀rògún pẹ̀lú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. kò sí àdìgún mọ̀ tí ó ti wá síwájú àdúgbò jẹ́ pé ànẹ́bí wọn yóò ti pa wọ́n láṣẹ yóò ṣe wọ́n lójú kòkòrò tí ọlọ́wọ́n ọba ìrèké ọlá

ìmọ̀ọ́sọ fẹ́dà gbogbo eléyìí òun náà ni àwọn ọ̀nà tẹ́ẹ̀dá ṣe kí ni o ti ní mọ́múrò pẹ̀lú ọlọ́run kó lè wá nínú òṣè kó sì lè wá nínú ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá àbùrù ní ẹ̀dá pẹ̀lú jáde sí pẹ̀lú ọlọ́run ọba ọ̀la ọba ọ̀la ọlọ́run ní ẹ̀jìyàn àbójútó ni o ọlọ́run ní pẹ̀lú kéèyàn níbẹ̀ àlámà irú ẹni bẹ́ẹ̀ o ti pa kakọ ọlọ́ntì ọlá rẹ̀ ga jùlọ ọ̀pọ̀lọpọ̀ àyà jùlọ fún alẹ́ sọ̀rọ̀ àdìpọ̀ níbi kéyìn ògbóró pẹ̀lú wọn lọ nínú sọ́rọ́tù nìsa àyà one sixteen ọlọ́ntì ọlá rẹ̀ ga jùlọ wọ́n fún àlejò sọ́lọ́ náà àdìsọ́lọ́ ọlọ́run ọba kò ní ṣàforíjì láti pé kún gbóró rẹ̀ ṣùgbọ́n ọba ìlejò ọlá máa gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti tó fẹ́ni tó bá ṣebí tẹ́tẹ́ mọ̀ ń ta ṣebí mi ìsásẹ́bọ ṣebó lè ní mọ̀ ń jà ṣebí mi ìsásẹ́bọ ṣebí mọ̀ kà ń sọ fófó ni ṣebí mi ìsẹ́bọ ṣebó rẹ̀yìn níta burú ṣebí náà ni mò ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí má fọwọ́ sọ́yà ẹgbẹ́ ṣebọ́lọ́ lè forí jì mí ọlọ́ni rí màá yẹ̀ ṣá fẹ́ni tọ́lọ́ wọn bàbá fẹ́ sí ọmọ bóyá ọwà ń lẹ́ tọ́lọ́ wọn fẹ́ nígbà tó yẹ pé máa fọ̀rọ̀ lílé ìdì máa kọ̀kọ́ ni kò sẹ́ni tó sì máa fọ́ lọ́hùn ọ̀tọ̀ ọ̀yẹ́ tí wọn náà bó o ṣe ń jáwọ́ kò níbi ẹbọ kọ́ máa jáwọ́ kò níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó kù ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá onífẹ́ni tó bá wù ni o ẹni yóò tó bá tẹ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá tó gbé ogún pẹ̀lú ọlọ́run tó fi ìkẹ́kẹ́ ní ọlọ́run ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní ìsọnù tó ṣe kí ni o tó jìnà sí pé pé bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó rán wa létí bí ẹrú rere Lukman ti ṣe ń sa àkọsílẹ̀ fọmọ rẹ̀ nígbà tí ń bá ọmọ rẹ̀ sọ ọ̀rọ̀ wọ́n sọ pé èrè ọmọ mi láàbù ṣìrìkì bìlá mọ́mọ́rú pẹ̀lú ọlọ́run ẹ̀ẹ́nà ṣìrìkì alábòrò mọ́nà àwìn àbòsí tó tóbi gan-an òun náà lẹ́bọ̀ títí. torí eléyìí ọtọ́ bí mi àtẹnìkan kan wá láti pé ká jìnnà sí i ti ń jẹ́ ìmọ̀rọ̀kú pẹ̀lú ọlọ́run ọba ìrètí ọlá tẹ́sí mọ̀ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ní gbólóhùn àdéṣọ́lá tó sọ pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ní àǹtẹ́jì alàlè láàyè ní kọ́ ọ òun náà lọ́tọ́tọ́ yẹ kọ́ ọ máa sìn dúró dé tó wá sìn nǹkan míì lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé Ọlọ́run ọba ló ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ tó ẹbọ nínú àbòsí tó tóbi jù tọ́lọ̀ òní forí jiyàn àti pẹ̀lú kéèyàn òròlókò àlàfo onídẹ̀ síwájú kó tó kú ni ẹnitọ́ bá wá kú lórí ẹbọ Ọlọ́run ọba ìlẹ́kẹ́ ló yóò gbére sínú náà ni Ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò ti lẹ́ni tí ó gbére sínú náà torí pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ ní suratul Ma'idah àyà seventy two ọlọ́run ní dájúdájú ẹni yóò tọ́ba múru pẹ̀lú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́run ti ti àlùjánnà léèwọ̀ fún un bẹ́ẹ̀ sì ni ìbùdíkì rẹ̀ inú náà ni kò sì ní sí alátìlẹyìn fún gbogbo ẹni tó jẹ́ alábòsí torí kọ́sàbò ti tọ́lọ̀ ọba tó dáa fẹ́yẹ kó sìn ọwọ́ àlọ́ gbé sàgbó síwájú ló ń sìn ọba tó dáa fẹ́yẹ kó gbé àwọn òsà ògbé síwájú ti ń àwọn òsà yẹn sí àwọn ọ̀sán náà wọ́n sàn bẹ́ẹ̀ ni àbòsí tó tóbi òun náà lẹ́bọ̀ kájínà sí ẹbọ yìí àbòsí kan ní tó ti gbọ́nà ọba ìrèké ọlọ́run ní sàforíjì fẹ́ni tó bá kú lórí ẹ̀ nítorí di eléyìí torí di ẹni yẹn ó ti wá orogún ọlọ́run ọba tó dá gbogbo ńlá nínú ìdí pàtàkì tọ́lọ́run ọba ìrèké torí ẹ̀dẹ́mi àwọn tá a jọ mẹ̀jẹ̀ ni àní ìgbà láàrin ara wa ní tó tọ́ sí wa tó yẹ wa tẹ́lẹ̀ tẹ́lómi ìbálòhùn fẹ́ pin láàrin wa fẹ́ èèyàn míì àní ìgbà kódà tó bá tẹ̀ wá lóhùn fẹ́ gbé sányányán lọ fẹ́lómi inú tiwa náà ò ní dùn inú wa ò ní dùn tiwa ló ní lẹ́gbẹ́ táwa náà ò ní gbà tí wọ́n bá ṣe fún wa kí ló dé tó yẹ pé à ń gbìyànjú láti pé àfẹ́mọ́ ti ta gbègbè tá a bá mọ iṣẹ́ nígbà tí wọ́n wà ṣàfihàn rẹ̀ wọ́n bá lọ ṣàfihàn bí arákùnrin ní ìlú dé ẹ ò bá ṣe ni ò àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ lẹ́rẹ́lẹ̀ iṣẹ́ ìranù iṣẹ́ burúkú iṣẹ́ tí ọ̀dà orin lé asán ni báwọn ṣe ń kọrin wọ́n lọ sí ọ̀nà nígbà tí mo fi ń kọrin fi ń kọrin ló ti wọ́n gbéra wọn lọ sí kóòtù torí eléyìí subhanallah tọ́jẹ́ pé orin àtẹ̀lẹ́sìn kọ́ ẹni ibú ni wọ́n téèyàn gbọ́dọ̀ jìnnà sí ẹ wá wò subhanallah ọlọ́run ọba tó dá wa ti wá lóde tó yẹ pé ojúṣe tó yẹ ká ti fọ́lọ̀ tá a lọ máa gbé fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba àbòsí tó tóbi ni ẹ̀dá kọ̀ọ̀jà jìnnà sí eléyìí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá kò ní ti àforíjì rẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí ẹni yẹn tó bá ronú fúwàdà níbi irú àbòsí burúkú báyìí ìwádìí kó tó di pé ló ẹ̀ gbogbo àti ajẹ́ mùsùlùmí eléyìí òun náà ni àbòsí àkọ́kọ́ tó tóbi tí ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ tó ṣe pé kò ní í ṣe àforíjì rẹ̀ fún ẹ̀dá àyàfi pẹ̀lú kẹ́lò ṣe kí ni o kẹ́lò ronúkúwàdà kò ní lè ti jẹ́ àbòsí yẹn gbogbo àtàjẹ́ mùsùlùmí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ níṣẹ́ lọ́dá wa o dídá tó ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá dá wa ọdá wa ká lè sin ọlọ́run ọba ká mọ́ mọ́ ológun kankan pẹ̀lú òun ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ni ẹ̀ṣẹ̀ yòówù láwọn ẹ̀ṣẹ̀ wo láwọn aṣọ kó tóbi tú tó tóbi tó ẹni yòówù tí ń wá lọ́mú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ìmú ni ọlọ́run mí ìpolówó sí wọn bóyá nínú ètò rẹ̀ tàbí inú ọ̀rọ̀ rẹ̀ tàbí inú tètè rẹ̀ òun ti rò pé àwọn ẹni rẹ̀ òun làwọn ẹni yẹn tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti yàtọ̀ sáwọn eléyìí wọ́n yàtọ̀ sáwọn ẹni rẹ̀ gan àwọn míì tó ṣe pé pé bóyá àwọn nǹkan tó rò pé mo yé tẹ́ lọ yìí ó ti wò pé kì í ṣe lọ́n bí òkúta ó ti wò pé òkúta nítorí kì í lọ́n lọ́wọ́ ní tí kì í lọ́n lòun fẹ́ máa fi ń tòun ọ̀n wà ní pẹ̀lú wọn tàbí ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú wọn tàbí wá wọn kan míì tá a mà nínú ìran àjọ sí gbogbo ẹ̀ yóò ti máa tẹ̀lé yìí ẹ̀dá fún ẹ̀dí akọ́lá ọmọ yìí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣe àbòsí tó tóbi olùsè ti ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gàdú lọ ọlọ́wọ́n ọba ìdíje ọlá kò sì ní ìtẹ̀sí gbogbo ẹni yòówù bí bá ń ti àbòsí fún wọn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọ̀la nígbà ọ̀jẹ́ pé kò sẹ́ni tó lè ká ìbànújẹ́ kò kò sẹ́ni tó lè sànú ẹ̀dá kò sẹ́ni tó lè kẹ́ ẹ̀dá kò sẹ́ni tó lè ṣe dáadáa fẹ́dá kò sẹ́ni tó lè la ẹ̀dá kò ní bí gbogbo ti jábúrú tí kì í bá ti ọlọ́wọ́n ọba tí

ó ti ṣe àlàyé rẹ̀ fún àwọn tó ike ajẹ́ ẹrú òun ike eléyìí àwọn ẹ̀fẹ́ rí aláàbìsí jìnnà sí lẹ́yìn ṣíṣe àbòsí ẹ̀kọ́ sọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá àwọn ẹ̀ṣẹ̀ ní ìgbẹ́ tó ti gbọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá ti gbé síwájú wa nígbà àwọn àbòsí ìṣèlú ká kí ni ò ká jìnnà sí rẹ̀ àwọn ọmọ náà ní àwọn ẹ jẹ́ ká jìnnà sí i ẹ jẹ́ ká ṣọ́ra kó níbi gbogbo àwọn ìtọ́jẹ máa burú báyìí irú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí béèyàn náà bá ronú kúwàdà níbẹ̀ níṣẹ́ lọ́nà ọba ìlẹ́jọ́ ọlọ́gba ìrònú kúwàdà rẹ̀ bákan náà tọ́ba wá kú lórí irú ẹ̀ṣẹ̀ yẹn tí èsì kó mẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ọlá pẹ̀lú ìsìnkú ẹni tó lóore jù nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ọlá ọlọ́run lè fi ìsìnkú ẹni tó lóore jù ó lè fi gba ìgbẹ́ ẹrú ẹni tọ́ba di àlùkìyàmà torí ṣe ilé gbogbo wa gbogbo àwọn ìwà tó kù tọ́yàtọ̀ sí ẹbọ títẹ ẹjọ́ àjìnà bíi o àbòsí lòun náà ọlọ́ni á má mutí kílódítà ń lọ mutí àtàbòsí fọlọ́wọn ọba ìrètí ọ̀dà ọlọ́ni á má jalè kílódítà ń jalè ọlọ́ni á má ṣègbèrè kílódítà ń ṣàgbèrè gbogbo àwọn ìtọ́lọ́wọn ọba ìrètí ọ̀dà ti léwọ̀ ẹjọ́ àjáwọ́ ẹjọ́ àjìnà sí àbòsí àbòsí ìsáàfin ṣe jàmbá fúnra ara wa láàrin ara wa òun náà ni àbòsí ẹlẹ́ẹ̀kẹta àbòsí ẹlẹ́ẹ̀kẹta ìbákan náà ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́run ò ní sàbòsí fẹ́ta lórí rẹ̀ títí tí ọmọ ẹ̀ léèyàn ó fi dá tó fi sàbòsí fọ́mọ aya rẹ̀ títí tí ó fi dá padà fáwọn tó ṣe àbòsí fún nítorí lọ́lọ́run ọba fi àforíjì gbogbo ẹni tó yí pé àmú tá a fi sàbòjì fún un a lọ dá ìwọ rẹ̀ padà fún un tá a bá ṣe báyìí láyé ní báyìí a oríire má ṣe ti o gbogbo ẹ̀yìn yòówù tọ́ba ní pé òun ti àbòjì fọ́mọ ayá rẹ̀ láyé ní tá a wà ajá ti fi dá padà níwájú kọjọ́ kan tó dé ọjọ́ wo ni ọjọ́ náà ọjọ́ tó ṣe yí pé kò ní rọrùn láti rí owó láti fi dá padà fún ẹni tó ṣe yí pé a gbogbo àwọn nǹkan tí wọ́n gbà tí wọ́n fi dá àbòsí náà padà òun náà ní pé olóore gbogbo ẹni tó ti gbé ọba ti àbòsí náà dómi fẹ́ẹ́ tó ti kọ́ jẹ́ ọmọ àyá rẹ̀ ìwádìí kó tó wò láyé tó sì lóníkó àlàjì ọ̀dá àbòsí ìlú tó ti àbòsí tó ti sàbòsí tí ọ̀dá padà fún ẹni tó ní. ká bí alẹ́ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ fún ǹjẹ́ ẹ mọ̀ ẹni tó jò kalẹ̀ ẹni tí ò ní rí sẹ́jẹ́ nígbà tó bá di àlùfẹ́yàmà tí ò ní rí nǹkan mú délé àwọn sọ̀hábà ló wà lọ́wọ́ ní sáré àlẹ́ yìí wọ́n ní alimọ́kùnrin sòfin ìlànà máa ń dàbí ìhàmàdà bò wọlé mọ̀tá ẹni tí ó jò kalẹ̀ láàrin wa òun lẹni tí ò lówó lọ́wọ́ tí ò sì rí gbàdú kankan alẹ́ ní sọ́mọ́ máa rí sọ́dọ̀ nípa ìlú bẹ́yìn tẹ́rọ ẹni tí ó jò kalẹ̀ náà ní fún ma ní sọ́bàjà ìfìyàmà níṣẹ́ ni yóò ṣùgbọ́n gbà tí wọ́n bá fi dé lálùkì yàmà yá àti ìwọ̀ kọ̀dí sátàmà àdà ó ti bu eléyìí lọ́nà ìsọ̀láyé wọ́n gbọ́dọ̀ bá àdà ó ti bu eléyìí lọ́nà ìsọ̀láyé wọ́n gbọ́dọ̀ bá àdà ó ti sọ̀kọ̀ àgbèrè lu eléyìí láyé bákan náà wà á kẹ́lá máa là àdà ó jẹ owó eléyìí láyé wọ́n sábà kẹ́lá máa àdà o ti tẹ̀ ẹ̀yẹ eléyìí sílẹ̀ láyé. pé gbogbo àwọn ìwà yìí ìwà abú ni o ìwà abú ni a sì gbọ́dọ̀ tọ́ra a gbọ́dọ̀ jìnnà sí i. kama má ní káàràtà wọ́n tún má gba ọwọ́ wa ṣe ìṣesí torí gbogbo àwọn nǹkan tá a sọ yìí lẹ́yìn abẹ́ epo rẹ̀ sínú democracy ṣe gbogbo nǹkan wọ̀nyí fún o gbogbo ẹ̀jùlẹ̀ bọ̀ wọ́n ṣe torí rẹ̀ bí wọn ò ṣe káàràtà wọ́n lọ bá ṣe. kódà ẹ̀dọ̀mí ọ̀sán fún pé àwa ti ní dọ́dọ̀ wa ṣùgbọ́n àwa náà àbáyín pé pèsè àbáyín pé pèsè lọ́ba gbélé wọn lọ́fẹ́ ẹ má wulẹ̀ ẹ má sọ̀kò ṣe kínní kan ah, àdìgbọ́ àwa náà ṣe tiwa bẹ́ẹ̀ mọ̀ pé gbádùn àti jẹ́ lọ́dọ̀ díhùn náà bẹ́ẹ̀ lẹ́bọ gbígbé jẹ́ lọ́dọ̀ táwọn ẹ má wulẹ̀ lọ́dọ̀ àwọn yìí tẹ́ ti mú àìsàn ti dà tó tẹ́ mọ̀ kó tẹ́ bọ́ torí kó fún ọ lówó ẹ bọ́ ilé yìí pọ̀ dáadáa láwùjọ o pàápàá jùlọ láwùjọ òṣèlú ọ̀pọ̀ gidigidi tààrà kí ní pàtàkì pé gbogbo àwọn tó ṣe pé wọ́n ń hu àbúrú yẹn gbogbo kí ló dé iṣẹ́ àwọn tí ń bẹ lókè ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ dẹ́mọ̀ òfin ọ̀tọ̀ fún lélẹ́ yìí ó ti lọ sásá di aláwo subhanallah ẹ wá sọ pé ìjà bẹ́ẹ̀ yẹn àtàláwo papọ̀ ẹ wá ń wòye pé bóyá nìkan bẹ nínú ìlú tó lórúkọ nínú ìlú tó jẹ́ ẹni tó ń tẹ́ ń wò pé irú rẹ̀ ló yẹ kó ti agbátẹrù pé kí ló lè tẹ̀ ṣàbòsí fáwọn ẹni ẹ wá ń pè wọn ẹ̀rí wọn pè láéláé bàbá àtàlẹ́ aláwo lọ́pọ̀lọpọ̀ torí pé bẹ́ẹ̀ lómi ò tó débi tó wà olórí ti ní ìpèsè fún ọ ẹ̀dàpọ̀ ẹja tọ́ra o àtúntò sọ fún wa tí ìyá ayé bá ń jẹ́ èèyàn báyìí ó lóore fún yàn ju kí alùkìyàmọ̀ ọjọ́ èèyàn lọ a lè ṣe sùúrù lórí ebi ayé ṣùgbọ́n yà á alùkìyàmọ̀ tá a lè ṣe sùúrù lórí ẹ̀bí ayé yìí mọ̀ kéré fa ẹni tọ́lọ̀ ń fẹ́ àtẹ́tọ́lọ̀ ń fẹ́ lọ́wọ́ bá yé fún ṣùgbọ́n lòun ní gbé ọ̀run kò ní gbà kìyàmọ̀ fún yàn kò sì ní gbẹ̀sì fún yàn àfẹ́ntọ́lọ̀ ń fẹ́ nìkan so torí ẹ̀ já mọ̀ pé ayé ìkéré jọjọ ẹ wo ọmọ kékeré tó sọ̀rọ̀ nípa àwọn àṣàbù al-ukhdud tẹ́gbẹ́ ńgbà tí wọ́n tí wọ́n ti dáná kalẹ̀ báyìí gbogbo ẹni tí ọba sọ fún òun ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ tọ́ba lòun nígbàgbọ́ sọ́lọ̀ wọn ni wọ́n máa sọ wọn nuná tí tó fi dúró arábìnrin kan tó fi ọmọ kékeré rẹ̀ lọ́ọ́ báyìí ó ṣe tẹ́tò sí iná àrùn ọmọ mu ọ̀padà sẹ́yìn ọmọ wa sọ pé ìyá ìyá mi ṣé kìí sórí òdodo lọ wáyé ọlọ́run fún ọmọ yẹn lọ́rọ̀ sọmọ tí ò ti tó sọ̀rọ̀ orí òdodo lọ wáyé rẹ̀ ìyá mi já wọnú náà ìyá wọnú náà torí kéré ayé ti kí ni o ó kéré sí àti àlùfẹ́yàmù subhanallah àti ìdí ayé tá à ń wáyé ẹlòmíì tó ṣèlú títí wàhálà ìyá ní jẹun kú tó sì sí ẹni tí òtí ẹ̀ bá wọn tó ṣèlú ní jẹun òṣèlú wọn kú ta bẹ́ẹ̀ kọ́kálukú wo rí ẹ dákun àárọ̀ wá ní o àárọ̀ wá ní kọ́kálukú ọmọ tí ń ṣe ẹsì dáadáa gbogbo ọmọdé àdúrà gbogbo nǹkan tí èèyàn ó ti láyé níbà yìí tí ó wá jẹ́ pé gbogbo ọ dáadáa tí èèyàn wò kéèyàn ti láyé tọ́ba tí àlùfíà mọ̀ tí ó wà ti dògbò ó yẹ ká sọ̀rọ̀ à ń bẹ̀ o àníṣọlọ sọ pé àwọn wọ̀nyí pẹ̀lú dáadáa tí wọ́n ti láyé wọ́n tún ti àwọn aburú yìí fọyọ́kọ̀ hádà min hasanatihi wọ́n wá gbé dáadáa rẹ̀ fún eléyìí wọ́n hádà min hasanatihi dáadáa eléyìí tó tún ṣe wọ́n gbẹ̀gùn wọ́n gba àwẹ̀ rẹ̀ ìrun rẹ̀ zakati rẹ̀ hajj rẹ̀ títí dáadáa tóbi ẹ̀sùn ṣe gbogbo àwọn tí olóore rẹ̀ wọ́n máa gbé fáwọn tó sábò síkú. fàyìn fọ́nìyàn ti hasanatu tí gbogbo dáadáa rẹ̀ bá tán mi kọ́bílẹ̀ ayọ̀kùnbọ̀ màálè síwájú fún tó ṣe ìdájọ́ lórí rẹ̀ ó kì mi ń kàfọ̀ yáàmù wọ́n máa gba ẹ̀sẹ̀ àwọn tó tún ṣẹ̀ tí wò ó dì í rí dáadáa gbà àwọn eléyìí wọ́n ti há gbogbo dáadáa tán inú dáadáa tó ṣe dáadáa òsì ìka wọn ó sì tàbí fún àwọn náà wọ́n tún gbogbo akọlù ẹ̀sẹ̀ táwọn eléyìí tẹ̀ wọ́n gbà lára wọn wọ́n lẹ̀ mọ́ òun wọ́n tún gba tẹ́lẹ̀ náà wọ́n lẹ̀ mọ́ wọ́n gba tẹ́lẹ̀ náà wọ́n lẹ̀ mọ́ wọ́n máa torí hàpì náà pàtórí hàpì náà wọ́n ti sọ ọ́ lẹ́ni náà nù ọlọ́dà mọ́tì kí ni àtẹnukọ̀ kan ó tó kalẹ̀ o ẹ̀dá kan ẹ̀dá amòye sí i kò ní sí dínárù wọlé àdìrham ẹ̀jẹ̀ àtẹ̀tẹ̀ bọ́ àbòsí tá a bá ti fáwọn ọmọ ayá wa ẹ̀jẹ̀ ká fọ́ kálẹ̀ láyé nígbà ẹ̀kọ́ tó di kí alìkìyàmà yóò di أبي الله سبحانه وتعالى قد انقص عن سنة البركة وبارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ولكم الله وبعد ìjọba yìí bẹ̀rẹ̀ fún abáyé wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ tó wọlé pẹ̀lú lánàá ẹ̀sọ́ ìdáda tó fi sílẹ̀ fún wa títí oṣù lọ́jọ́ àlùkò yàrá fún àtàjẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí àtàlàyé fún wa pé èyí tó tóbi jù nínú àbòsí tẹ́lẹ̀ àti láyé òun náà ní ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run ọba ìdè ìjọba ìmọ̀lógún yìí bá a dé rí lára olórí bẹ́ẹ̀ náà làní lára ẹlẹ́mù àti sọ fún gbogbo àtàjẹ́ mùsùlùmí tá a tún jọ́ máa Yorùbá ẹ dákun ẹ jẹ́ ká lọ kọ́ ìtàn yorùbá dáadáa o ká lọ ọmọ ìgbà tí kọ̀ríkọ̀rí baba ńlá baba wa tọ́tẹ̀ nígbà tí ilé yorùbá bẹ̀rẹ̀ ẹja lọ mọ́ torí pé béèyàn bá má tàn yọ ṣàgbéjẹmọ́wọ́ ìǹtọ́ yẹ kọ́ sọ ní ọ̀sọ́ ìǹtí ọ̀bá sì yẹ kọ́ sọ kò ní lè sọ. ní ní àdáyẹnrí mo tún tún sọ fún wa gbogbo ata tún jọmọ ìlú ìsẹ́yìn tá ń jẹ́ mùsùlùmí ẹjẹ́ á lọ wá ìpìlẹ̀ ìtàn Islam nínú ìlú ìfẹ́ ìwà tá a wà yìí nítorí káwọn èèyàn kan tí wọ́n jẹ́ èèyàn pálapàla kan wọ́n má máa wá ìtọ́ burúkú sí wa lára látara wípé bọ́yá ẹ̀kọ́ olóńgbàlẹ̀ síwájú kó tó di pé Islam dé subhanallah tí nǹkan mi ọba ti fi lára àwọn èèyàn wọn ò ní ti àwọn nǹkan mi tí èèbá ti pé èèyàn bá mú mi kéé ta tó ti ru sínú ọkàn rẹ̀ nípa islam òun ni wọn máa fa ọwọ́ islam sẹ́yìn nínú ìlú sẹ́yìn tó ṣe bá wà yìí ẹ̀ẹ̀mọ yóò oríṣiríṣi ní bẹ́ẹ̀lú sẹ́yìn o láwọn nǹkan tó ti gbé ṣé ẹ̀mọ èdè wa tá à ń wò yìí gan ẹ máa wò lọ́pọ̀lọpọ̀ èdè lárúbáwá ṣe mọ̀ pọ́pọ̀ nínú èdè wa bá a fẹ́ lò ó bẹ́ẹ̀ náà làwọn tí èdè mùsùlùmí lò àlẹ́ àáfíà ṣe èdè lárúbáwá ni ṣe é tẹ ẹ máa kọ́ ni yóò ní ọ̀sán pé àlàáfíà kò lè yó ẹ lọ wo nu dictionary yorùbá àtú èdè táwọn àgàgà la ní ìpìlẹ̀ ṣe bọ́ wọnú èdè ni ẹ já lọ kọ́ ìtàn ìgbésẹ̀ Islam nínú olóògbé ìkàwà káàmọ̀ ní àdáyanrí ṣùgbọ́n ní àpapọ̀ ẹ já lọ kọ́ báwo ni ìran yorùbá ti bẹ̀rẹ̀ gan torí pé kíkì bá ti fẹ́ ẹni tó fẹ́ jogún gbógún tí ọmọ pàtàkì tàn ẹ̀wọ̀n tí ẹnìkan tó péré ní ọba aláyé ẹ̀wọ̀n tí ń sọ ìyẹn ọba òní ọ̀fífẹ́ ìpè àwọn táwọn jẹ́ onítẹ̀ẹ̀tẹ̀ àwọn gángan làwọn kọ́kọ́ dáyé subhanallah ó láwọn onítẹ̀ẹ̀tẹ̀ làwọn kọ́kọ́ dáyé tòògùn ọ̀gọ́ ti kan òun náà lẹ́nu tó dá kátólíìkì lẹ́nu tako làákàyè abẹ́ni ọmọ ìgbà tí kìrìsìtẹ́nì ti bẹ̀rẹ̀ ọ̀dájú pé fọmọ dáadáa kọ̀mọ́nì ní ọ̀sọ̀ pé odua lọ́kọ́kọ́ gun òkè àràbá subhanallah á àwọn èèyàn konú o torí ẹ̀ gbogbo mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì torí ẹ̀ wọ́n fi máa ń lọ sórí òkè subhanallah ó odua gẹ́gẹ́ ní àdúà àdúà látara odua ni wọ́n ti yọ àdúà pẹ̀lú pé ẹ dákun àwọn èèyàn ponú ẹ wo báwọn èèyàn ti ń gbọ́rọ̀ kalẹ̀ òdua àdúà sọ́pàpọ̀ àti àdùáhù tọ́jẹ́ pé lè lágbára gangan ni àdùáhù bébí náà ni àdùá àdùá gẹ́gẹ́ bí àsírù lẹ́yìn pé ni àsírí àsírù àbí mo fẹ́ sọ̀rọ̀ àsírí kan fún ọ ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tó pamọ́ pé ẹ̀ mo fi àsírí mi sọ́wọ́ rẹ o àsírù yìí ti ń tọ́ pamọ́ òní débí èdè lárúbáwá ni òun wá lọ́dọ̀ tó ń òòdùà ní túmọ̀ rẹ̀ ní àdúà. ṣé mo pé tọ́wọ́ ẹgbẹ́ wọn nílà kí àwọn olóye wọn bẹ wọn ha rẹ̀ tí wọ́n ti ń sọ pé bàbá káfíyèsí o èyí tẹ́ ń sọ ìdí òsì nǹkan ní ìdí pé ẹ kárùn káfíyèsí o ibi tẹ́lẹ̀ ń bá lọ ẹjẹ́ àfiyèsí o gbogbo ayé lọ́mọ̀ fún akọ̀kọ́ ẹni tọ́lọ̀ kọ́kọ́ dá òun náà ni Adam aleyhi salatu wa salam bó o sì pè yàrá wa ní Hawa bó o pè é. ọ̀ tún padà pé ní éfà tọ̀ ṣé oòdùà ní ádámọ̀ yẹn àbí ọ̀kàn bíi tóun ní Efa tẹ́ ń pè subhanallah ṣé ń jẹ́ tọ́lọ́ ọba bìdá ádámọ̀ tó dé orílẹ̀ ayé báyìí kò sàwọn lọ́ba ńlẹ̀ o kò sàwọn onífẹ̀ẹ́lẹ̀ kásọ̀ o kò sí nǹkan tó jẹ́ kọ́rọ̀ gbadúrà nínú àwọn àwọn ẹni báyìí torí pé ọ̀rọ̀ yìí bíi. ọ̀rọ̀ kọ́rọ̀ tí ń jáde lẹ́nu ajá àdìgbòlùkì ni àwọn tó fún wọn lọ́rọ̀ tọ́ òní náà nírú àwọn ẹ̀hàn àkọ́kọ́ tó ń bẹ lẹ́kọ̀ọ́ yẹn tó ń pera wọn ní àfa àtọ́yẹ palùpà wọn. àwọn sọ lẹnu wọn yìí pé ìfà àánú tíà ni pè ìfà tíà ìfà àánú tíà àbẹ́yìn agbọ́ ni ń gbọ́ àwọn sọ pé kọ́kọ́ jẹ́ èèyàn èèyàn kọ́kọ́ jẹ́ èèyàn ní kó tó dé èèyàn ní ìfà àánú tọ agbọ́kọ̀ bí yorùbá kọ́ awúsá wa lọ afẹ́kọ̀ olùbá tó fáti àgbà yìí bóyá yìí nìkan wọn sọ fáti àkàlẹ̀ bóyá èdè yorùbá wọn ti fi sọ kalẹ̀ báwa tún ní èkó gbogbo èkó tá jẹ mùsùlùmí yíbo náà ti jẹ mùsùlùmí àwọn ẹ̀yà tó pọ̀ wọ́n jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n wá tún léde bíi pé ifá anú tíà òní wọ́n pè ní fá tíà tọ̀ ọ́ yá léde ìbò owó láti fẹ́ in hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ẹ̀yin àtàwọn ẹ̀hànà àtàwọn òòṣà tẹ́ ẹ jọ ń ṣe papọ̀ òǹdẹ̀jọ́ ń pàtó pa orí burúkú yẹn fúnra rẹ̀. Islam ẹ̀sìn tó jáwọ́ jáde kò ní ìjà burú ni kò tiẹ̀ ní bàtà pẹ̀lú nǹkan kankan tó ní ṣe pẹ̀lú òòṣà rárá bó ti wọ́n mọ́. kéèyàn á sọ pé ẹ̀yìn gbà tí ojú àkànbọ̀ wá tí èèyàn ló gbé wá láti sánmọ̀ bí ṣe wọ́n bọ̀ báyìí ó bu èpè díẹ̀ dání ọwọ́ á mú àkùkọ adìẹ dání bó ṣe bu èpè yẹn báyìí lọ́ba ní ọyá máa tàn án ilé máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ló fi di ilẹ̀ fẹ̀. àwọn èèyàn gbónú o wọn èyí sì ru ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kó tó di fún wọn sọ jáde síbi gbèsè ayé ẹ bọ́lọ̀ ti dáyé nìyẹn kí ti bọ́lọ̀ ti dáyé nìyẹn wọ́n ní ilé Ifẹ̀ Ifẹ̀ ní ojúmọ́ ti ń mọ́ wá sí orílẹ̀ ayé àwọn èèyàn ọmọ tí wọ́n sọ wákàtí méjì Saudi fi jù wá lọ. bẹ́ẹ̀ bá dé Kuwaiti Imarati ní Emirati wákàtí tí wọ́n ọwọ́ bíi mẹ́rin wọ́n ti kírun ní bí aago mẹ́ irun júmọ̀ yìí bí aago mẹ́jọ ti wá sí mẹ́jọ àbọ̀ ní Dubai wọ́n ti kí gbogbo àwọn kan yìí bíi tẹ́ẹ̀nì tiwa níbàyí wọn làwọn sọ̀rọ̀ ìdíyàwó kì í ọkọ̀ jáde ẹ̀ subhanallah ilẹ̀ tó wá kọ́kọ́ máa wọ̀nyẹn kọ́ ẹni bẹ̀ ni ilẹ̀ ti mọ́ wá sí ayé ọ̀sá kúkú fún nǹkan ti ń bẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn jazahumullah khayra ó ń kálukú ti dá sí bó ṣe lágbára mọ́ èèyàn sì máa ń dá sí bó ṣe lágbára mọ́ náà ni àwọn èèyàn ti sọ̀rọ̀ sórí Facebook tó pọ̀ arábìnrin kan ó sọ ó ní àwọn ah, ọmọ fóun yí lórí tòun o àti tí máa ń lọ káàkiri máa ń travel out yọmọ gbé àpótí kan wọn á kojú ẹ yọmọ kojú ẹ yọmọ jáde yọmọ kojú ẹ yọmọ jáde obìnrin yẹn sọ lálàkì ọ̀rọ̀ pé ọ̀run nílà rẹ sọ ọba fẹ́ rán náà o àtàtì èèmọ̀ òun tóun obìnrin bìnrin ó sọ̀rọ̀ tó tóbi torí ẹ jẹ́ ká mọ̀ nípa ìkan yorùbá ń gbà yorùbá bẹ̀rẹ̀ èmi sì ń tó fi rinlẹ̀ yìí pé ǹjẹ́ wa yorùbá ti pé seven hundred years dáadáa báyìí ẹ̀jẹ̀ wa gbà pa pé seven hundred years islam lónìí ní hijirọ tí anabi sọlọ báyìí sọlọ mi o ó sì jẹ fourteen forty ní hijirọ ní èso ti gbé gba àti sọ pé hijirọ yìí tó sì jẹ fourteen forty àtún láǹfààní ká fi odidi ọdún mẹ́tàlá míì náà fi kún yóò sì máa jẹ fourteen fifty three wọ́n jẹ one thousand four hundred fifty three islam lórí sáwà yìí fihàn àmà sẹ́ni tí ìran rẹ̀ bẹ̀rẹ̀ tí ò tí wọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún. títí seven hundred years kó a máa pàtàkì fóun fẹ́ máa one thousand four hundred uh, and fifty three years. ọ̀rọ̀ síláàmù tó ti nílà ń sọ aye wá ayé ife gbàtọ́lọ̀ ń dáyé ńgbàtọ́lọ̀ ń dáyé ẹ wọ ọ̀rọ̀ torí tó fi pé mú láti o. wàláhì orí ńlá ni sọ́nà ọba ìlẹ́gbẹ̀ẹ́ la ni kò sẹ́nìkan tó lè dánú rò dáadáa tọ́jà gẹ́gẹ́ bí mùsùlùmí ni nítorí pé ń sáà fi dánú rò òun náà ni qala Allah wa qala Rasul torí gbogbo ọ̀rọ̀ ti yàtọ̀ sí méjèèjì wọn máa gbé sábẹ́ méjèèjì ni sáàbẹ̀ ti gbé sábẹ́ méjèèjì ká tó wọn ló tún wọn kì í sọ̀rọ̀ lọ́dàkùn bẹ́ẹ̀ abẹ́ ọ̀dàkùn sànú fún wa gbogbo bí ti dáadáa wá wà tẹ́sí wo fi gún lé lọ́dàkùn sọ wà sọ́nà rẹ o gbogbo ti jẹ mọ́ra àbòsí ọlọ́dàkùn là wá ń bẹ́ẹ̀ ọlọ́run gbogbo náà àbòsí dàkùn là wá ń bẹ́ẹ̀ dàkùn dúró sí wa pẹ̀lú wa sànú wa orílẹ̀-èdè nàìjíríà dàkùn bá ní mójútó orílẹ̀-èdè náà gbogbo àwọn ẹ̀sán sáńtẹ́ ọlọ́dàkùn tó wà lẹ́yìn tí ó ronúkú àdá tá a bá ronúkú àdá ọlọ́dàkùn foríjì wá ìkẹ́tì ń bẹ lẹ́yìn àforíjì ronúkú ọlọ́dàkùn máa ń hàn náà wá níbẹ̀ rọ́bànà àtìnà fìdí ní hasana wọ́n fi àkàrà sí àtàlẹ́sàn fún àdàbànà ìfọ̀mù ìlà fọ́lá